mo kì í kàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá lùmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn dàpọ̀ ọ̀sìn wọ káàlẹ̀ lọ lójijì ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí àti lókè òkun ni wọ́n ti ń ṣèdárò ẹni ire tó lọ olúkúlùkù wọn ni wọ́n sì ń sọ nípa iṣẹ́ rere rẹ̀ bá kíni apèdè àrà àtàbàtúbú jíde mòrónfólú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ káàkiri ni wọ́n ń ṣèdárò r rẹ̀ bí wọ́n ti ń sọ wípé ènìyàn rẹ̀ gbà òun ni Dàpọ̀ Ọ̀sìn Dàpọ̀ Ọ̀sìn ni wọ́n sọ wípé ó lọ síbi ayẹyẹ kan gẹ́gẹ́ bí olùdarí ètò níbi ayẹyẹ náà tí ó sì jẹ́ wípé láti bi ayẹyẹ ọ̀hún ní ìfúnpá rẹ̀ ti dédé ga tó sì dágbére fáyé ní ilé ìwòsàn LASUT látàrí àìsàn náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n wà níbi ètò àṣálẹ̀ ìdárò candle night èyí tí wọ́n ṣe fún ìlú mọ̀ọ́ká olórin abdulgani fasasi tí gbogbo ènìyàn mọ̀ sí San Sultan léyìí táwọn ènìyàn lórí ayélujára sì ń sọ nípa iṣẹ́ rere èyí tí San Sultan ṣe bákan náà ni wọ́n kò ṣàìsọ nípa àdúrà tí wọ́n ṣètò fún ní orílẹ̀-èdè Amẹ́ríkà. I sing this song. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ìlú mọ̀ọ́ká ayọ̀mídé alága tí gbogbo ènìyàn mọ̀ sí àyàndí gold ni wọ́n ti ń lu ọ̀dọ́mọdébìnrin yìí lọ́gọ̀ ẹnu lórí ìgbésẹ̀ ọ̀tun eléyìí tí ó dáwọ́lé báyìí nípa ṣíṣe àbẹ̀wò sí àwọn ọba láàfin nínú èyí tí ọmọbìnrin tí ó jẹ́ àyànbìnrin ọlọ́wọ́sì àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní ojú náà láti máa gbé àṣà àti ìṣe ilẹ̀ yorùbá lárugẹ tó sì ṣe àbẹ̀wò sí ọba ìlú ìjẹ̀bú gbó ọba adeleke stephen Adekoya tí bàbá náà sì ń ṣe àdúrà fún ní mẹ́sàn-án mẹ́wàá ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ń kí gbajúmọ̀ òṣèré Samuel Ajírébi kú ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń ṣe àdúrà fún ní mẹ́sàn-án mẹ́wàá lórí ayélujára rẹ̀ Samuel Ajírébi ló fi àwòrán rẹ̀ sórí ayélujára láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ nílọ́lọ́ yìí láì pariwo bí a kò bá gbàgbé wípé Samuel Ajírébi ó ní ó jẹ́ ọmọ ìlú mọ̀ọ́ká òṣèré ni Pa James Ọlásẹ́yìndé tí gbogbo ènìyàn mọ̀ sí Ajírébi ló fi àwòrán r rẹ̀ sórí ìtàkùn ayélujára láti sọ wípé ẹ bá mi yọ̀ òní lọ́jọ́ ìbí mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà inú ẹni kì í dùn ká pa á mọ́ra ní ọ̀rọ̀ ìlúmọ̀ọ́ká Liz Anjorin ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ padà dé láti orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́yìn ìgbà tí ó lọ fún ìkómọ onílù mẹ́wàá tí ó ṣe fún ọmọ rẹ̀ Florida bí ó ti dé ló tún dé sínú ayẹyẹ ìrántí ìgbéyàwó eléyìí tí ọkọ rẹ̀ sì ti ṣètò ìyàlẹ́nu fún Liz Anjorin lásìkò tí ó ń sùn lọ́wọ́ òní ó bẹ̀rẹ̀ kó lè pa ìdùnnú rẹ̀ mọ́ra bí ó ti ń yọ mí lójú tí ó sì ń sọ wípé ah èmi lọ́lọ́run ṣe èyí fún tán ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ẹsẹ̀ kò gbèrò níbi ayẹyẹ ìfinijoyè ìyálájẹ oòdùà princess dr tóyìn kọ́ládé ní ìlú ilé-ifẹ̀ níbi tí ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká bíi k1 the ultimate ti dàlúbọ̀lẹ̀ small doctor pẹ̀lú kò gbẹ́yìn mama rainbow glorious twins alhaji kazeem sanusi alhaja kemi sanusi tí gbogbo àwọn ìlú mọ̀ọ́ká gbogbo sì wà níbẹ̀ láti yẹ́ màmá náà sí bó ti tẹ́wọ́ gba ọ̀pá oyè náà gẹ́gẹ́ bí ìyálájẹ oòdùà àkọ́kọ́ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìdùnnú ṣubú layọ̀ fún ìlú mọ̀ọ́ká òṣèré Inidima Okoje bí ọkọ rẹ̀ ti fún lórúkà n ó fẹ́ ọ Ini ló kọ ọ̀rọ̀ rẹpẹtẹ bí òun àti ọkọ àfẹ́sọ́nà rẹ̀ yìí ti pàdé láti orí ayélujára tí àwọn sì padà jọ wá sọ wípé a n ó fẹ́ ọ ó sọ wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdádúró ọ̀rọ̀ mi padà já sọ́pẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré ni Kate Henshaw pé ẹni àádọ́ta ọdún lókè èèpẹ̀ Kate Henshaw òun ló fi àwòrán rẹ̀ tó ń ti àwọn fọ́nrán fídíò sí orí ayélujára láti sọ wípé ẹ wò mí mo ti pé ẹni àádọ́ta ọdún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká bíi Ayọ̀ Makùn àti àwọn mìíràn bẹ́ẹ̀ ni wọ́n ń kí Kate Henshaw wípé ẹ wo bí o ti dára tí o sì rẹwà ní ẹni àádọ́ta ọdún wípé àádọ́ta ọdún dùn lára rẹ gan ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi àdúrà ọlọ́kan òjọ̀kan r ránṣẹ́ sí i bákan náà ni ay ayọ̀ makùn sọ wípé òun ò lè gbàgbé ipa èyí tí kate henshaw ti kó nínú iṣẹ́ amúlùdùn wípé lára àwọn tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú iṣẹ́ yìí gan-an ni kate henshaw ó sì sọ wípé bí o ti ń dàgbà yìí ò ní dàgbà yà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ nípa ayẹyẹ ìsìnkú màmá Cubana pàápàá bí òṣèrébìnrin Mimi Ọjì Ekwe ti tú ọ̀pọ̀ owó tó rí pa lójú agbo sílẹ̀ tí òun pẹ̀lú wípé a owó yìí pọ̀ jù bí èmi tí mi kì í ṣe ọmọ olóòkú bá lè pọwọ́ tó tó báyìí èló gan-an lọmọ olóòkú fẹ́ pa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń gbóríyìn fún ìlúmọ̀ọ́ká olórin ni ayọ̀ọ́lá michael tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí aláyọ̀ melody singer fún ẹ̀kọ́ ńlá tó fi ń kọ́ àwọn ọmọ rẹ̀ pàápàá ọmọkùnrin ọ̀rọ̀ yìí ló jẹyọ nípa fọ́nrán fídíò èyí tí aláyọ̀ melody singer fi sí orí ayélujára rẹ̀ bí ó ti jẹ́ kí ọmọ rẹ̀ máa ru sìmẹ́ǹtì ṣe lébìrà fáwọn mọ̀lẹ́mọ̀lẹ́ tí wọ́n ń bá a kọ́lé lọ́wọ́ wípé kí ọmọ náà lè mọyì owó kó sì lè mọyì wípé èèyàn máa ń jìyà kó kó tó di wípé èèyàn rí ọ̀pọ̀lọpọ̀ ohun rere ṣe bàbá náà ló fi ọ̀rọ̀ yìí sórí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé a lóòótọ́ ènìyàn tòótọ́ tí kì parọ́ òun ló jẹ́ tí wọ́n sì sọ wípé ẹ̀kọ́ tí àwọn pẹ̀lú rí kọ́ lára rẹ̀ jẹ́ ohun tó ṣe iyebíye fún àwọn. kò ní jù báyìí lọ fún àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdún mẹ́wàá ẹ double.